الحمد لله وحده ثم الصلاة والسلام على من لا نبي بعد محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه ومن والاه السلام عليكم ورحمة الله وبركاته أدقني ودولون أترويكاتي قولون فوانبوا محمد صلى الله عليه وآله وسلم أن تصفوا nínú ọ̀kan nínú àwọn ọ̀rọ̀ rẹ̀ wípé innama bu'ithtu li utammima makarimal akhlaq dájúdájú àgbémi dìde láti wá ṣe àṣepé ìwà ọmọlúàbí nínú ọ̀rọ̀ yìí arímújáde ń bẹ wípé anabiwa muhammad sallallahu alayhi wa sallam ó jẹ́ ká mọ̀ wípé ń tó tóbi ó ní ìwà ọmọlúàbí jẹ́ nínú nǹkan tí ọlọ́run torí rẹ̀ rán wá sílẹ̀ ayé nínú ọ̀rọ̀ rẹ̀ yìí ó ní ta torí ẹ̀ gbẹ̀mí dìde láti ṣe àṣepé ìwọ ọmọlúwàbí mà ní gbogbo ẹnikẹ́ni tó bá fẹ́ jọmọ lẹ́yìn ànábì sallallahu alayhi wa sallam a gbọ́dọ̀ gbìyànjú kí àwa náà kọ́ṣe ànábì wa muhammad sallallahu alayhi wa sallam ká jẹ́ ẹni tí ó níwọ̀ ọmọlúwàbí. ànábì wa muhammad sallallahu alayhi wa sallam ó jẹ́ ká mọ rírì ìwọ ọmọlúwàbí kásìmọ̀ wípé ń tà ń pè ní ìwọ ọmọlúàbí nǹkan kan ní tí máa ń ṣe àlékún ìgbàgbọ́ wa òun náà ni atọ́kùn èyí tí ó máa jẹ́ kí ìgbàgbọ́ wa kó rìn níbi tó ti yẹ kó rìn yóò jẹ́ kí ìgbàgbọ́ wa kójú òṣùwọ̀n lọ́dọ̀ ọlọ́run iṣẹ́ kékeré kọ́ ni ìwà dáadáa ìwọ ọmọlúàbí ní í ṣe o níbi ìdàgbàsókè ìgbàgbọ́ ẹni. ó pọ̀ nínú àwọn ọ̀rọ̀ tí anabi wa muhammad sallallahu alayhi wa sallam tánàbí sọ fún wa tí gbogbo rẹ̀ ń forí sọ ipa àbí ìbáṣepọ̀ tó mọ́yán èyí tí ń bẹ láàrin ìwà dáadáa àti ìgbàgbọ́. ولقد قال النبي صلى الله عليه وآله وسلم òjíṣẹ́ ọlọ́run ọba tí ká àti ọlọ́run bá ń bẹ fún ó ní wallahi la yu'min wallahi la yu'min wallahi la yu'min òjíṣẹ́ ọlọ́run ọba ni mo fi ọlọ́run ọba búra onítọ̀hún ìgbàgbọ́ rẹ̀ ò tí ì kọjú òṣùwọ̀n òjíṣẹ́ ọlọ́run sọ bẹ́ẹ̀ lẹ́ẹ̀mẹ́ta àwọn sàbẹ̀ wa ní qila man ya Rasulullah ta lẹni náà èrè òjíṣẹ́ ọlọ́run tí ìgbàgbọ́ rẹ̀ ò kọjú òṣùwọ̀n òjíṣẹ́ ọlọ́run ni man lam ya'man jaruhu bawa'iqa òjíṣẹ́ ọlọ́run ní gbogbo ẹnikẹ́ni tí ẹ bá rí tí àwọn alábàágbé rẹ̀ tí wọn kò bá fọkàn balẹ̀ nítorí aburú ọwọ́ rẹ̀ onítàn ìgbàgbọ́ rẹ̀ kò kójú òṣùwọ̀n lọ́dọ̀ ọlọ́run subhanahu wa ta'ala allahu akbar ìwọ bàbá lóòótọ́ àmọ́ sálàájì ìwọ bàbá kódà ìwọ ló ń pèrún nínú mọ́ṣáláṣí ṣùgbọ́n ní gbogbo àdúgbò kò sẹ́ni kankan tó ròyìn rẹ̀ dáadáa ìwọ náà ti gbọ́ báyìí anabi wa muhammad sallallahu alayhi wa sallam anabi ni o kì í ṣe ẹni tí gbàgbọ́ rẹ̀ pé lọ́dọ̀ ọlọ́run ọlọ́run kì í ṣe àánú wa bákan náà anabiwa muhammad sallallahu alayhi wa alayhi wa sallam ó tún sọ pàtàkì àwọn ìwà ọmọlúwàbí àti ìbáṣepọ̀ rẹ̀ lérí ìdàgbàsókè ìgbàgbọ́ òjíṣẹ́ ọlọ́wọ́n bá ní man kana yu'minu billahi wal yawmil akhir gbogbo ẹnikẹ́ni tó bá nígbàgbọ́ nínú ọlọ́run àtijọ́ kẹyìn fẹ́lẹ̀ yóò kéré mọ̀bọ̀ dọ́ ìfà ó yá máa pọ́n àwọn àlejò yín lé o nínú ìwọ ọmọlúàbí ó náà ní ká pàlejò lé ka àlejò ká yẹ sí ká tọ́jú àlejò ọ̀kan lélẹ̀ yìí jẹ́ nínú ọ̀wọ́ ọmọlúàbí anabi wa muhammad sallallahu alayhi wa sallam ó wá fẹ́ ká mú lọ́kùnkúndùn ó wá ṣàlàyé fún wa wípé ìṣesí yìí o nínú tó lè jẹ́ kí ìgbàgbọ́ wa kó dàgbàsókè níwájú ọlọ́run náà nígbàgbọ́ máa ṣe dáadáa sí ẹni tí ó bá jẹ́ àlejò sallallahu alayhi wa sallam bákan náà. òṣìṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam ó ṣe tún ṣàlàyé fún wa nípa ìbáṣepọ̀ tó ń bẹ láàrin ìwà ọmọlúàbí àti ìdàgbàsókè nínú iṣẹ́ olóore òṣìṣẹ́ ọlọ́run ní man kana yu'minu billahi wal akhir falyaqul khayra aw liyasmut òṣìṣẹ́ ọlọ́run ní gbogbo ẹnikẹ́ni tó bá nígbàgbọ́ nínú ọlọ́run àtijọ́ kan yẹn kó yá máa sọ ọ̀rọ̀ dáadáa lẹ́nu àbí kó dáa lè èyàn túmọ̀ sí wípé àṣìkéyàn máa sọ ọ̀rọ̀ dáadáa lẹ́nu ọ̀kan ni nínú nǹkan tó lè jẹ́ kí ìgbàgbọ́ ẹni kó dàgbà sókè ọ̀rọ̀ dáadáa ìwà dáadáa eléyìí jẹ́ kó kàn án wípé òjíṣẹ́ ọlọ́run ọba ń gbẹ wá ló ń gbẹ ó sì ń ṣe wá lójú kòkòrò sí díẹ̀ nínú ọ̀rọ̀ yìí. bákan náà anábìwá muhammad sallallahu alayhi wa alayhi wa sallam oní man kana yu'minu billahi wal yawmil akhir fala yu'ti jarahu iṣẹ́ ọlọ́run ó ní gbogbo ẹnikẹ́ni tí ó bá pé nígbàgbọ́ nínú ọlọ́run tó pé nígbàgbọ́ nípa ọjọ́ ògbéǹde àlùkìyàmà ọjọ́ ọ̀kàyìn tí gbàgbọ́ tó ní bá yanjú tó sì kújú òṣùwọ̀n irúfẹ́ ẹni bẹ́ẹ̀ ẹ̀ mà ní rí ó fara ní aládùúgbò rẹ̀ gbogbo àwa tí à ń gbọ́ ètò yìí tí a bá gbọ́ ní tànàbí sallallahu alaihi wasallam sọ yìí kí ni ìbáṣepọ̀ láàrin eléyìí àti fífi ẹ̀mí ọmọlàkejì ṣòfò ẹ̀rí pé wàlẹ̀ islam bẹ̀rẹ̀ yìí islam mọ́wọ́ mọ́ṣẹ́ kúrò níbi ìfẹ̀mí ọmọlàkejì ṣòfò islam mọ́wọ́ mọ́ṣẹ́ kúrò níbi ìfarani ọmọlàkejì islam mọ́wọ́ mọ́ṣẹ́ kúrò níbi kí èèyàn jẹ́ ni tíwa rẹ̀ ó kó ọmọlàkejì nírira láwùjọ látara burú tó ń wá látọ̀dọ̀ rẹ̀ sọmọlàkejì lóòjẹ́ bí anabiwa muhammad sallallahu alayhi wa sallam ó ti gbé ìlànà kalẹ̀ ó ti gbé ẹ̀kọ́ kalẹ̀ eléyìí tó yẹ kó jẹ́ atọ́kùn fún àwa mùsùlùmí lórí ìwà wa lórí ìṣesí wa tí gbogbo ayé ó fi mọ̀ wípé àṣẹ ẹ̀sìn Islam yìí òun náà ní ẹ̀sìn èyí tí Ọlọ́run ọba yọ́nú sí láti ọ̀dọ̀ rẹ̀ bí ọmọnìyàn bá wà bí ọmọnìyàn bá wá tẹ̀lé bá a ṣe gbé kalẹ̀ yìí kò fi àbùkù kan Islam ó ti wulẹ̀ kó ma torí pé Ọlọ́run ọba ti ṣe ẹ̀sìn rẹ̀ ní àṣepé eléyìí yóò máa jẹ́ ẹ̀kọ́ àti ìdánilẹ́kọ̀ọ́ yálà fún mùsùlùmí tó ń gbọ́ ètò yìí ni àbí ẹni tí kìí ṣe mùsùlùmí tó ń gbọ́ láti lè mọ̀ ìpè tó bá lò nígbàgbọ́ nínú ọlọ́run bí ìwà rẹ̀ ò bá dáa ìgbàgbọ́ rẹ̀ kò lè mọ́yán lérí bó ti wùlẹ̀ kó mọ níwájú ọlọ́run ọba ọba àdẹ́dá. níjẹta ṣàlàyé fún wa wípé orígun tí ìwà ọmọlúàbí tó dúró lé lórí ó ṣe pàtàkì káàmọ́ nítorí pé tá bá bi wá léèrè wípé kí ntoni kálukú ò máa sọ yóò yàtọ̀ síra wọn àmọ́ bá mọ orígun tí ìwà ọmọlúwàbí dúró lé lórí ti máa ma nǹkan tó kó sábẹ́ rẹ̀ àpèjúwe rẹ̀ ò jìnnà ó dà gẹ́gẹ́ bí ẹni tó fẹ́ kọ́lé ni ilé yóò ní àwọn orígun tí ó gbé ilé dúró nígbà bá kọ́kọ́ sí orígun láwọn àwọn ọmọ ilé lórí rẹ̀ bẹ́ẹ̀ náà ni àpèjúwe ìjà ń pè ní ìwọ ọmọlúwàbí ó ní orígun tí èèyàn bá ti rí orígun yìí tó pé lára ọmọnìyàn ọkàn wọ́n balẹ̀ pọ̀ ọmọlúwàbí ṣùgbọ́n tí orígun yìí bá ti mẹ́hẹ̀ kò sí bẹ́ẹ̀ nìyẹn ṣe lè jẹ́ ọmọlúwàbí ní pípé o ló fi jẹ́ gbogbo àwa tá a jóbi àbí alágbàtọ́ àbí àwọn tí à ń rí àwọn ọmọ nílé ẹ̀kọ́ a gbọ́dọ̀ fi àwọn orígun mẹ́rẹ̀ẹ̀rin yìí kárè wọn lérí ẹ̀ kí lè yìí ó máa wà nínú ìṣesí wọn kí wọ́n bàa lè máa jẹ́ ọmọlúwàbí tí a bá sì wo ẹ̀sìn islam gbogbo àwọn orígun mẹ́rẹ̀ẹ̀rin yìí islam pariwo rẹ̀ nínú alukur'an islam pariwo rẹ̀ lórí ahọ́n anabi muhammad sallallahu alayhi wa sallam ló fi jẹ́ pé tá a bá sọ pé tá a lẹ́nu tó níwà tó dára jùlọ mùsùlùmí ló yẹ kó jẹ́ nítorí pé gbogbo àwọn nǹkan wọ̀nyí alukur'an ti sọ bẹ́ẹ̀ sì sunna anabi muhammad sallallahu alayhi wa alayhi wa sallam kò fún wa lọ́rùn lẹ́ẹ̀lérí rẹ̀ fa hal min muddakir ṣùgbọ́n o mélòó mélòó lẹ́ni tó ń gbọ́ tó tún gbọ́ lágbọ́ dànù tí wọn ò fi ṣiṣẹ́ ṣe kọ́lọ́n kọ́ wọlé àtúbù rẹ̀ kó ṣọ́ àwa nínú ẹ̀. afọwọ́n Ibn Qayyim al-Jawziyya wọ́n ní orígun tí ìwà ọmọlúàbí tó dúró lé lórí wọ́n ní orígun mẹ́rin gẹ́gẹ́ bó ṣe wà nínú tírà àwọn Madariku Salikin wọ́n ní alákọ̀ọ́kọ́ nú ẹ̀ asọ́bùrù tẹ́ ẹ bá ní ẹnìkan ọmọlúàbí ni tí èèyàn bá wò dáadáa a ó rí ìwà sòórù lọ́dọ̀ rẹ̀ ìní farada ìní ìtẹ̀mára ìní kápá láti lè gbé ìbínú mi á rí àwọn ìwà yìí tí gbogbo rẹ̀ ó máa forí sọ wípé sùúrù tó ní ló fi lè ní tẹ̀mára sùúrù tó ní ló fi lè gbé ìbínú mi sùúrù tó ní òun ló fi lè káfùl àdà kò ní jẹ́ kí ìnira kan kó ti ọ̀dọ̀ rẹ̀ bọ́ sí ọ̀dọ̀ màlàkejì sùúrù òrìgùn àkọ́kọ́ nípa ìwà ọmọlúwàbí tán bá ń júwe ẹnìkan pé lágbájá ọmọlúàbí ni ẹni pé kò kàn sòwòrò ni ọ̀rọ̀ tó takora wọn ni tí a bá pèèyàn ní ọmọlúàbí àkọ́kọ́ orígun ìwà tó yẹ kárí lára rẹ̀ òun náà ni kò ní sòwòrò kára rẹ̀ ó balẹ̀ kó má jẹ́ òní gànàgànà ẹ̀dá. ẹlẹ́ẹ̀kejì òun náà ni àlẹ́ ìfà kéèyàn ní tìjú ẹni tó bá ní tìjú ó ti kó gòyẹrí o níbi ìwà tó dáa mélòó mélòó ní àwọn ìwà pálapàla tí àwọn ènìyàn ń wù láwùjọ lẹ́nu tó ṣe pé tí wọ́n bá ní tìjú ni wọn ò ní wúrò wà bẹ́ẹ̀ ọmọkùnrin tó dirun sórí àbí ọmọkùnrin tó fi ẹtí sétí àbí ọmọkùnrin tó wọ ṣòkòtò tí ṣòkòtò ń jábọ́ nídìí ẹ̀ tó yẹ pé gbogbo pátá rẹ̀ tó wọ̀ náà là ń rí ta eléyìí ṣe àfihàn nítìjú tó ga jùlọ tí ó bá sì kó nítìjú ni òun náà ò ní ṣerú ẹ̀ ìyẹn túmọ̀ sí wípé orígun kejì tí ìwọ ọmọlúwàbí tó lé lórí òun náà ni ìní ti jù ú afẹ́ gbogbo àwa tí à ń gbé ètò yìí ká máa de àwọn orígun yìí mọ́lẹ̀ kóníkàlùkù ó sì máa lò ó nínú ètò ìgbésí ayé rẹ̀ ká fi kọ́ àwọn ọmọ wa ká sì fi kọ́ àwọn ará ilé wa ká fi kọ́ àwọn ọmọ akẹ́kọ̀ọ́ wa. ìtìjú anabiwa muhammad sallallahu alayhi wa alihi wa sallam anabini idha lam tastahi fasna ma shi anábìnrin tẹ ẹ bá ti rẹ nìkan tí ò ní tìjú ó sì ń tí ò lè ṣe àìní tìjú ni máa mú ní wúwo àgbèrè àìní tìjú ni mú ní mutí àìní tìjú ni mú ní ṣòfófó torí pé wọ́n tó ṣòfófó tó bá padà lọ sáàárín ta ló sọ lágbàjá ló sọ ta ló sọ fún wọn náà lágbàjá ẹ wo àìní tìjú ìdí nìyí tó fi jẹ́ pé nínú orígun tó jẹ́ pé orígun ńlá ni lórí pé kéèyàn ó ní ìwà ọmọlúàbí ọ̀kan ni ìtìjú torí pé ìtìjú a máa ṣe atọ́kùn èèyàn lọ sí gbogbo wa dáadáa a sì máa lé èèyàn sá níbi ìwà ìdá torí pé èèyàn mọ̀ pé àti gbọ́ kí wọ́n sọ pé mi ni mo sọ báyìí àti gbọ́ ká sọ pé mi náà bá nídìí nǹkan báyìí ìtìjú òun ni wọ́n ń pè é léyìí. ẹlẹ́ẹ̀kẹta orígun ẹlẹ́ẹ̀kẹta òun náà ni aṣọjáà nítorí pé ní ṣọjáà òun náà ni akin ọkàn akin ẹ̀mí kéèyàn ó lè níkápá lórí ẹ̀mí èèyàn self control kéèyàn ó lè níkápá lórí ẹ̀mí èèyàn nítorí pé lọ́pọ̀lọpọ̀ ọgbà ẹ̀mí ọmọnìyàn máa ń fa ọmọnìyàn lọ síbi ìwà ìdá ẹ̀mí a máa ní ṣàbúrú ṣàbúrú ṣàbúrú ọlọ́run sọ náà alukur'an al-karim ọlọ́run ní inna nafsa la ammaratun bis-suu ọlọ́run ní ẹ̀mí tẹ̀ yẹn a máa pa olówó rẹ̀ láṣẹ o láti wùwà tí ò dá àdámọ̀ ẹ̀mí ni ṣùgbọ́n tí èèyàn bá jẹ́ ẹni tó ní kápá lórí ẹ̀mí rẹ̀ eléyìí yóò lè jẹ́ kí ìwà dáadáa kó wà nínú ìgbésí ayé ẹ̀ àwọn nǹkan wo ni yóò máa jáde ńbẹ̀ nínú ẹni ìtharu ma'al akhlaq èèyàn ó lè gbìyànjú àti jẹ́ èèyàn dáadáa ọba fòójì ọlọ́rẹ̀ nítorí pé téèyàn bá ní kóhun tẹ̀lé ń tẹ̀mí fẹ́ ẹ̀mí ò fẹ́ kó yáwọ́ ẹ̀mí ò fẹ́ kó o mú owó rẹ kó o ná sójú ọ̀nà ọlọ́run nítẹ̀mí ó máa sọ ní pé tó o bá ti ná yóò tán ṣùgbọ́n yìí ní kápá lórí ẹ̀mí ẹni ọ̀kan ló jẹ́ nínú orígun téèyàn fi máa ń níwọ̀ ọmọlúwàbí ẹni tó wù àti ò dáa sí ọ ọ̀wọ́ sì fẹ́ wù àti ò dáa sí ntẹ́mi ó sọ ni pé mọ́ wùwà tó dáa sí ṣùgbọ́n láti lè ní kápá lórí ẹ̀mí rẹ pé ìwọ ẹ̀mí mi jókòó dáadáa ni màá ṣe téèyàn bá ti ní kápá láti lè máa darí ẹ̀mí ẹni síbi dáadáa onítọ̀hún ò lè jẹ ẹni tó níwọ̀ ọmọlúàbí orígun ẹlẹ́ẹ̀kẹrin òun náà ni al-adlu kéèyàn jẹ́ ẹni tí yóò níwọ̀ntúnwọ̀nsì ìwà wọ̀ntúnwọ̀nsì kéèyàn ó má jẹ ẹni tí ó máa ṣàṣejù ó sì má jẹ ẹni tí ó máa ṣe àṣetó lábẹ́ pé ó gbúdọ̀ jẹ́ ahun ó sì gbúdọ̀ jẹ́ onínàápa àárín rẹ̀ òní kò wà ó wà níwọ̀ntúnwọ̀nsì tòyà látara àdé eléyìí ẹnikẹ́ni tó bá ní ìwà ìwọ̀ntúnwọ̀nsì lọ́wọ́ ó súnmọ́ kẹ́nìyàn ó jẹ ọmọlúàbí nítorí pé tó bá sọ̀rọ̀ kò ní sọ̀rọ̀ jù kò sì ní tayọ ààlà yóò máa gbé gbogbo nǹkan síbi tó yẹ kí wọ́n gbé sí yóò máa nǹkan tó tọ́ kò ní ṣàṣejù kò sì ní ṣe àṣejù yóò mọ ẹ̀tọ́ yóò sì mọ nǹkan tí kò tọ́ gbogbo àwọn nǹkan mẹ́rẹ̀ẹ̀rin yìí ó ní orígun tí àfa wa Ah, Ibn Qayyim al-Jawziyya tí wọ́n ṣàlàyé nínú Islam wípé orígun mẹ́rẹ̀ẹ̀rin yìí ó ní orígun tí ìwà ọmọlúàbí tó dúró lé lórí. ìwà ọmọlúàbí tí a bá ní kí a wò nínú ẹ̀kọ́ ó ń bẹ láàrin nǹkan mẹta ìgbà mi ń bẹ ìwà ọmọlúàbí a máa jẹ́ àdámọ́ tí Ọlọ́run dá ni bọ́lọ́run kò rí iṣẹ́ kò mọ inú bí bọ́lọ́run ṣe dá nìyẹn ẹlòmíì bọ́lọ́run ṣe dá látọ̀dọ̀ ọlọ́run lọ́run ti dá ní oníṣòwòrò ẹlòmíì ń bẹ bọ́lọ́run ṣe dá ọlọ́run dá lẹ́ni onínú fùfù ẹlòmíì ń bẹ bọ́lọ́run ṣe dá ọlọ́run dá ní ọlọ́rẹ̀ ó ń bẹ bẹ́ẹ̀ ìgbà míì sì ń bẹ èèyàn á máa kọ́ ìwà ọmọlúwàbí èèyàn ó kọ́ nílé ẹ̀kọ́ èyàn ó kọ́ látara ẹni tí èyàn bá rìn èyàn ó kọ́ látọ̀dọ̀ àwọn òbí èyàn èyàn ó kọ́ látara pé èyàn ń ka ọ̀rọ̀ Ọlọ́run nínú alukur'an èyàn ń ka ọ̀rọ̀ anabi sallallahu alayhi wa sallam ẹlẹ́ẹ̀kẹta èyàn àmàmà ẹjọ́ màlúàbí látara àjẹbí nítorí pé wọn ò ní ọmọ tẹ́ ẹ rí òun gbogbo ohun tó bá rí kó ṣe bí bàbá rẹ̀ náà ṣe rí nìyẹn bí ìyá rẹ̀ náà ṣe rí nìyẹn ẹ rí i pé yóò mú ìṣesí òun tọ̀dọ̀ àwọn tó bí gbogbo eléyìí onáà ní islam sọ̀rọ̀ lérí ẹ̀ nínú sunna nabi sallallahu alayhi wa alihi wa sallam anabi wa muhammad sallallahu alayhi wa alihi wa sallam anabi ni annaasu ma'adin ka ma'adin dahabi wal fidda khiyarukum fil jahiliya khiyarukum fil islam idha faqahu òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa sallam ó ní àwọn ọmọ nìyẹn dà gẹ́gẹ́ bí àlùmọ́nì góòlù àti fàdákà ẹni tó bá dára nínú wọn nígbà ìlú kan tó bá padà di ẹni tó ti Islam yóò náà yóò tún jẹ ẹni tó dáa náà ni nítorí pé góòlù àti fàdákà bá a bá rí mọ́ inú ilẹ̀ inú ìdọ̀tí gbogbo tá bá tún fọ ìdọ̀tí rẹ̀ kúrò ńbẹ̀ àní ṣàfẹ́kù ẹwà àti ìníyelérí tó ń bẹ lára rẹ̀ bẹ́ẹ̀ náà ni ẹni tó bá jẹ́ ẹni ẹ̀ṣà tọ́lọ̀ ń dá àdámọ́ ìwà dáadáa mọ́ kódà kó wà níbi tí kò dáa kó wà láàrin àwọn ẹni ibu tó bá kété tó bá ti kúrò ńbẹ ẹ tún ní pé ìwà ọmọlúwàbí ara rẹ̀ yẹn kò ní kúrò ńbẹ ìdí nìyẹn táwọn afáàfin fàjáde wípé ìgbà míì ń bẹ ìwọ ọmọlúwàbí àmọ́ jẹ́ àdàmọ́ ẹni ẹlẹ́ẹ̀kejì ìwọ ọmọlúwàbí ó lè jẹ́ al-akhlaqul ìwọ ọmọlúàbí tí èèyàn ó máa kọ́ tí wọn ó máa kọ́ wa à máa ń kọ́ látara àwọn tá à ń bá gbé tí wọn bá jẹ́ ní rè à máa ń kọ́ látọ̀dọ̀ àwọn òbí wa tí wọn bá jẹ́ ní ló fi jẹ́ pé ọ̀ràn àyàn ló jẹ́ fún gbogbo àwọn òbí ká fi àpẹẹrẹ rere lélẹ̀ láàánú ilé wa káwọn ọmọ wo lè kọ́ ìwọ ọmọlúàbí látara wa bàbá àtìyá ó sì wípé orin olórí ibú olòṣì òní wọn ń kọ lójoojúmọ́ láàrin ara wọn irú ẹ̀kọ́ wo ni à ń kọ́ àwọn ọmọ tí a bí torí pé ìwọ ọmọlúwàbí ní n tó ṣe é kọ́ ni láwùjọ àti nínú ọ̀rọ̀ Ọlọ́run àti ọ̀rọ̀ Ànábì Muhammad sallallahu alayhi wa alihi wa sallam. bákan náà ìwọ ọmọlúwàbí tí a ń sọ̀rọ̀ nípa rẹ̀ yìí kí ni àwọn nǹkan tí ó lè jẹ́ kí ìwà ọmọlúàbí kó fẹsẹ̀ rinlẹ̀ láwùjọ wa èyíkéyìí nínú àwùjọ ọmọnìyàn tí ìwà ọmọlúàbí tí kò bá ti sí ń bẹ̀ mọ́ àwọn nǹkan tó níye lérí láwùjọ táwọn iléèbó ń pè ní social values tí kò bá ti wà ń bẹ̀ mọ́ irú àwùjọ bẹ́ẹ̀ kódà kí wọ́n dàgbàsókè nínú ìmọ̀ ẹ̀rọ kódà kí wọ́n dàgbàsókè nínú ma sáyẹ́ǹsì òfò lásán irúfẹ́ àwùjọ bẹ́ẹ̀ tí kò bá ti sí ìwọ ọmọlúàbí irúfẹ́ àwùjọ bẹ́ẹ̀ kí ni àwọn nǹkan tí ó lè jẹ́ kí ìwọ ọmọlúàbí kó fẹsẹ̀ rinlẹ̀ láwùjọ ọmọnìyàn Islam ó mú wa lákọ̀ọ́kọ́ alwahyu dini kí náà ń pè ní alwahyu dini òun náà ni àwọn ìmísí ìránṣẹ́ látọ̀dọ̀ Ọlọ́run àwọn ìwé Ọlọ́run agbúdọ̀ pani dandan bẹ̀rẹ̀ láti ilé ẹ̀kọ́ tó fi dé àwọn ilé ẹ̀kọ́ tó ga jùlọ ó yẹ kó jẹ́ abala ẹ̀kọ́ pani dandan tí ó jọ̀ràn yàn fún gbogbo ẹnikẹ́ni tó bá ti ń kọjá nílé ẹ̀kọ́ lórílẹ̀‐èdè yálà ó wà ní primary school ní secondary school ní institution ní àwọn tí ó jẹ́ ẹ̀kọ́ pani dandan tí àwọn olóògbé ń pè ní compulsory àbí kan ń pè ní core course tó yẹ pé kò sí gbogbo ẹnikẹ́ni tí ó bá ti kọjá nílé ẹ̀kọ́ ó gbúdọ̀ máa kọ́ òun náà ní ẹ̀kọ́ ẹ̀sìn ẹni tó bá jẹ́ mùsùlùmí kó kọ́ ti islam ẹni tó bá jẹ́ christian ó náà kọ́ ti ìlànà ẹ̀sìn rẹ̀ kó mọ̀ sí ní nàmbà fẹ́ gẹ́gẹ́ bó ṣe jẹ́ lẹ́nu àìkatọ́ lọ́hùn kún òun ló ń fìyà jẹ wá gbogbo ẹnikẹ́ni tí yóò bá kọjá nílé ẹ̀kọ́ ká sọ ẹ̀kọ́ ẹ̀sìn di ọ̀ranyàn fún gbogbo ọmọ pátá èyíkéyìí níbi tó o bá sí nínú ẹsẹ̀ kó jẹ́ ọ̀nà títí tó fi dé ilé ẹ̀kọ́ tó ga jùlọ nítorí pé níbi tí a ti máa ń mú ẹ̀kọ́ níbi tá a ti máa ń mú ìwọ ọmọlúàbí èyí tó ga jù ń ó náà ní ká mú nínú ọ̀rọ̀ lọ. ẹlẹ́ẹ̀kejì òun náà ni wa. torí pé làákàyè tó bá pé òun náà yóò mọ kí ló dáa kí ni tí ò dáa ìdí nìyí tó fi jẹ́ pé nínú Islam gbogbo àwọn nǹkan tí Islam ṣe léèwọ̀ àwọn nǹkan tó lè kó ipa burúkú bá làákàyè wa tó lè kó ipa àìdá bá ọpọlọ wa tọpọlọ wa òfin ní lè ṣiṣẹ́ bó ṣe yẹ kó ṣe Islam ti gbógun tì Islam ni ẹ máa mutí torí pé ẹni tó mutí tí kò lè sọ̀rọ̀ sí ẹni tó jù lọ tó bá ti mutí bàbá rẹ̀ gan ni ó kọ́kọ́ láálí ẹni tó ṣe wípé kò lè sọ ọ̀rọ̀ òdì bó ti wùlẹ̀ kó ma tó bá ti mutí yó kò sí tí ò lè fẹnu rẹ̀ sọ ẹni tó mutí yó lè sáni ládàá ẹni tó mutí yó lè pààyàn ìdí ni tí Islam sọ wípé ọtí mímu o ni a ò dédìí ẹ̀ ṣùgbọ́n nínú tó ya lẹ́nu lẹ́nu òun náà ni wípé nínú tó gbajúmọ̀ bí omi láwùjọ wa lẹ́nu ọ̀kan lélẹ̀ a ń fẹ́ ìwọ ọmọlúàbí láwùjọ ọ̀nà tí islam fi mú ìwọ ọmọlúwàbí wa islam gbógun ti gbogbo nǹkan tá a bá máa jẹ àbí nǹkan tá a bá máa mu tó lè kó ipa burúkú bá ọpọlọ wa tọpọlọ wa òfin ní dáadáa mà islam gbógun ti igbó mímu àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan míì bẹ́ẹ̀ islam fẹ́ ká jìnnà sí nítorí wípé ọpọlọ tó pé ọpọlọ tó dáa òun ló lè wúlò fáwùjọ òun ló sì lè mọ ìwọ ọmọlúwàbí ẹlẹ́ẹ̀kẹta alìlzámù bí wàásì ìtẹ̀rẹ̀hìb wà tẹ̀rẹ̀hìb ìgbékalẹ̀ láti lè máa ṣe ní lójú kòkòrò àti láti lè máa ṣe ìwúrí fún ẹni tó bá ṣe dáadáa àti láti lè máa ṣe ìdẹ́rùbà fún gbogbo ẹnikẹ́ni tí ó bá ń wu ìwà tí ó dáa ọlọ́run sọ ní alukur'an alkarim a'udhu billahi minash shaitanir rajim ọlọ́run ní la in shakartum la azidannakum wala in kafartum inna adabi la shadid ọlọ́run ti gbé píríncípù ó ti gbé òfin ó ti gbé kalẹ̀ ọlọ́run ní tẹ́ ẹ bá lè máa dúpẹ́ èmi ọlọ́run máa máa ṣàlékún oore yín ṣùgbọ́n tẹ́ ẹ bá lọ ya aláìmoore ìjìyà tó tóbi ń bẹ lọ́dọ̀ ọlọ́run ìyẹn túmọ̀ sí pé téèyàn bá ṣe dáadáa ọlọ́run ti fún wa ní tí ó ṣe fún wa kí dáadáa lè máa wò wá ṣe táwọn olóògbé ń pè ní compensation ọlọ́run ó yóò compensate wa lórí dáadáa kò bẹ́ẹ̀ bá ṣe dáadáa báyìí ní tí ó jẹ tiyín nìyí ìyẹn ó jẹ kí dáadáa kó wò ní ṣe bẹ́ẹ̀ bá máa ṣàìdá ní tí ó máa jẹ tiyín rèé ìyẹn ò lè jẹ ká sá fún ìwà tí ò dáa ìwọ̀n tá a bá wà àwùjọ wa lénìí ẹni tó bá ṣe dáadáa ó ti dà gẹ́gẹ́ bí òmùgọ̀ ló yóò mùgọ̀ jù ẹni tó bá wà nípò kókó owó jẹ tí ò wá kó owó jẹ tó lọ kó báláǹsì tó kù tó kó kalẹ̀ àwọn ènìyàn yẹn mú sí pé irú ẹ̀ tiẹ̀ tó kù lórílẹ̀ yìí ẹni tó bá rí owó he tó lọ kó jíṣẹ́ kó nǹkan lò ní àwọn yóò sọ pé dídìrín ní ẹni tó wá ń ṣe àìdá tí wọ́n ń balẹ̀ jẹ́ àwọn là ń fún ní presidential honour àwọn là ń fún lápálẹ̀ àwọn là ń fún níyì àwọn là sì ń pè wọn galáwùjọ eléyìí kò lè jẹ́ kí wọ́n ọmọlúwàbí ó gòkè ní gbogbo oríṣiríṣi kéyìí nínú àwùjọ ọmọnìyàn a gbọ́dọ̀ máa ṣe ìwúrí fún àwọn tó bá ṣe dáadáa tí wọ́n bá wù ọmọlúwàbí kí ìwà yìí náà lè máa wù ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn láwùjọ ẹni tó bá sì wùwà tí ò dáa ká ṣe ìbáwí fún un kí o bá lè jáwọ́ lérí ẹ̀ kí ẹlòmíín náà má bàa lè kọ́ sí irúfẹ́ níbẹ̀ àwọn ìlànà tí Islam gbé kalẹ̀ láti fi tu àwùjọ ẹlẹ́ẹ̀kẹrin al-ilzam biwasi isultan àwọn tó jẹ́ agbófinró tí wọ́n ń bẹ nídìí òfin wọ́n gbọ́dọ̀ gbé ìjìyà èyí tó lágbára kalẹ̀ fún gbogbo ẹnikẹ́ni tí bá ń hù ìwà tí ò dáa pàápàá jùlọ tó ń kó palára bọ ọmọ làkejì kí á tẹ̀ láwọn òfin tí èèyàn ò bá wá gbọ́ tọ́lọ́n tí kò gbọ́ ti làákàyè rẹ̀ tí ò gbọ́ pé ìwúrí tó bá ṣe dáadáa fún ọ lélẹ̀ tó bá mọ̀ pé òfin bẹ́ẹ̀ tí òfin náà sì ń jẹ́ lílò eléyìí náà yóò kápá oníkàlùkù láti lè gbìyànjú àti lè máa wà dáadáa àti láti jìnnà sí ìwà tí ò dáa abẹ́ ọlọ́run ọba nínú tóbi rẹ̀ ọlọ́run ọba kì í tọ́ wa sọ́nà gbogbo eléyìí tí a ń sọ yìí a fi lè mọ bí ẹ̀sìn Islam ṣe fẹ̀jú bí ẹ̀sìn Islam ṣe ní ìlànà bó ṣe ní ètò lérí bí àwùjọ ṣe lè dá lérí bí ìfọ̀kànbalẹ̀ ṣe lè wà lórí bí a ṣe lè máa gbégbé sí ayé ìrọ̀rùn lérí ìjẹ oníwà dáadáa tó jẹ́ ọ̀kan nínú ẹ̀kọ́ tí Ramadan tí ó fẹ́ kó àwa mùsùlùmí àti gbogbo àgbáyé lápapọ̀ abẹ́lẹ́ wọn bá ní tóbi rẹ̀ ọlọ́run mọ́ṣá jẹ́ kí tí a wí òṣè wa ní àǹfààní abẹ́lẹ́ àwọn àwùjọ kìyàmá wasalaamualeykum wa rahmatulahi wa barakatuh.